أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم tẹ̀síwájú lórí tí a ti là ń bá lọ ìyẹn náà ni ìhànà ìmọ̀sàlẹ̀ ìṣẹ́rí ìlànà ìtọ́jú ìwòsàn ní sàlàyé nípa ìgbàgbọ́ àti àgbọ́yé ìṣòwòní eléyìí ìṣòwò rẹ̀. Ibi tí a bá ọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó lọ, ó máa ń di ìdí tí ọlọ́run wà láàrín. bá àwọn àlùmọ̀ àti àwọn ọmọ ilé ìmọ̀ àti ká ayé náà fún wa nínú sọ́ọ̀tù ìdàgbé rẹ̀. Ní ọ̀nà wọn ti ń bá àwọn olùgbé ìṣòro ọ̀rọ̀ jí. Wọ́n máa rọ́ọ̀ tó ní ìnáwó ìgbà ilẹ̀ ìyàwó. Ayé ìnáwó ń ka àlùyí àwọn ọ̀rọ̀ wa. Fọ̀dílà tó ṣe sọ́ọ̀tù ìmú ọ̀gá. àti yorùbá ìwọ̀n àrùn tí wọ́n kọ sí nàìjíríà náà. wọ́n jẹ́ pé àwọn ìlú mara jẹun wípé ẹ̀dá ló pamọ́ lẹ́yìn òdòdó ní ilé ìmọ̀ tí ń pè wọ́n ní àlùjẹ́yìn. ìlú jẹ́ pé ẹni tí wọ́n ti mọ́ náà wọ́n máa tí o ti kọ́ ọ̀dùn tí àwọn olóyè ọmọ tó yẹ ní máa pọ̀ sí i. Èyí ló ń gbà pé ọpọlọ rẹ̀ ló ti ga owó tí òfin mọ nǹkan mọ́ ilé ìṣòro ìṣòro jíìnì ló ń kó sí lára. Sọ̀nà méjì náà ló lè bá wa nínú á ó jẹ́ medical problem àti ó jẹ́ spiritual problem. Wájú spiritual problem èèyàn ń yá wòye gẹ́gẹ́ bí àpẹẹrẹ níbi ẹtí ìmọ̀ ṣe ara ìyá tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sínú gbọ́dà lọ́nà àwọn nǹkan jẹ́ láti mọ̀ pé ìjọba ti ṣe nìyẹn. wọ́n á yẹ kó mu ọtí àmì tó mu kó wọ́n ti lè sọ̀rọ̀ mẹ́ríkà problem ló fà ní àgbẹ̀ tó mu òkè àtàwọn ọ̀dà náà tó ti. ṣùgbọ́n ṣe kí òun ìjọba èyí tí wọ́n wọ̀ náà ti pé ìjà wà lọ́wọ́ ìjọba ọlọ́rẹ̀ náà bóyá wọn ti gbòòrò nígbà rẹ̀ rí ní kékeré ló wá bẹ̀rẹ̀ wọn àwọn máa ń gbà tó dàgbà torí pé wọ́n ń tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n wá ní ọpọlọ rẹ̀ wò dáadáa wọ́n rí pé kò sí dáníyì kankan nínú ọpọlọ rẹ̀ ibi tí wọ́n kọ̀ fún un náà tó ní pé wọ́n ti ta wọ́n ti ta wọ́n sí i ìgbèlà àwọn ọmọ ló ń ọlọ́wọ́ abẹ́rẹ́ ẹ̀sẹ̀ ìtọ́ ìyá wọn kí ọlọ́run bá yóò lè lo ìyẹn ní sábàbí bí wèrè ara rẹ̀ yí yóò fi lọ. ìwádìí wèrè ní káyọ̀ àti ọmọ rí káyọ̀ èyí tí a kà lọ wá wọ yìí náà ní odidi. ẹlòmíì ìgbà yìí ibi tí ó sì ń sinmi pé tẹ̀lé ní owó yìí ó dàbí ní pa láì sí kankan mú tó bá ti aláwọ káàdì tó ní pátá lábá rẹ tó bá bò dáadáa dáadáa ó lè lọ mú ọgbẹ àti ìgbàlẹ̀ ìgbàlẹ̀ nípa yìí yóò ti pa lọ kí ni wọn bá pátá yẹn báyìí àbùsàmù yẹn yóò wá kó lára rẹ òtún yóò wá dá wáyé pé a ah, òun wọn pa ìrànlẹ ó lè jẹ ìyá rẹ ó lè ṣe bàbá rẹ̀ ó lè ṣe ẹgbẹ́ ó lè dáàbò ó lè ṣe ọ̀rẹ́ ó lè ṣe ọkọ ó sì lè ṣẹ́yàwó nínú àtẹ̀lẹ́ bẹ́ẹ̀ ojú ẹni ọmọ àdá kàkà àmìyànjú ní wọ́n dáhùn nìyẹn ní jẹ́ ìwọ ọ̀rẹ́ àti èyí ó máa di ọlọ́run kúrò níbi àbúrò àmìyànjú ní o ní jẹ́ ìbí wá sí ọ àmìyànjú ní kó sí ọlá kí ló wà sí àwọn ìlànà yìí yìí kí ọlọ́run lè rẹ ilé àjẹmí lọ. àjẹmí iná tó àwọn ọkọ àgbàwọ náà ká ọkọ bàbá ìlú wọn ní ìyàwó rẹ ni. ìdáwọ́ ti ń rí i àbí ìyàwó wọn tó ìlà ọkọ rẹ yà òun yóò wà ní àbí ìfẹ́ ọkọ tẹ̀síọ́ tó máa ní ẹjọ́ bí wọn ọkọ àti ìdàkúdà lójú rẹ̀ ní bí ìgbàlẹ́ ní ìgbẹ́ lórí àbí kọ́kọ́ mọ kó ìrà ìyàwó àbí ẹ̀jọ̀ ìdílé kálukú wọn padà ká. torí ìdí ìyàwó ni àgbẹ̀dẹ̀ náà ló mọ́ sí ìnáṣe. òun náà ló ti àwọn èèyàn lọ gbogbo lọ mọtí lọ rẹ̀sìnà lọ jáde. adigun bá lọ sọ̀rọ̀ ẹ̀yìn lọ kú èkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ parọ́ mọ́yà gbogbo àwọn ọgbọ́n bá ti dé ìwà tó dáa pátá àlùjá lórí àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n ti jalè ẹ̀sìn tí owó òdùnú ẹ̀sìn tí owó kọ́ńtúnì ẹ̀sìn tí owó àdúgbò àlùjáde lórí tó bẹ́ẹ̀ ṣe ìdàgbàsọ lánàá àwòrán interest báńkì àlùjáde náà ló ń wọ́n ti yàn lébẹ̀ bẹ́ẹ̀ nígbà tó òye owó tó jẹ́ lẹ́gà òòyà ẹ̀sìn òyìnbó ń pè òòyà oúnjẹ ọ̀sán tó mọ̀ nígbà náà ní ọ̀rọ̀ báńkì yẹn yóò wà lábẹ́ òwe bẹ́ẹ̀ nígbà tí wọ́n àgbàlá wa gbé lòrò owó sànmọ́ ilé oṣù yúrò àdílẹ̀ àwọn èèyàn ti gbà báyìí lòun ti gbà yé àwọn èèyàn ti pátápátá nìyẹn. lórí lẹ́yìn ìwọ̀n rẹ̀ àti gbogbo àwọn èèyàn rẹ̀ ti pátá lágbọ́dọ̀ gbìyànjú kájí nàìjírí òkókó olè ẹ̀gbà tẹ̀m̀bẹ̀rẹ̀ fún ọ̀tẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ àwọn olùkọ́ sábàbí ọmọ ìdílé náà wá ọmọ ìdílé náà tí ọlọ́run bá ń gbé lẹ́yìn wá ní ọmọ ìdílé náà torí pa àwọn sòsì aláìsí àmọ́ wọ́n bá la wá sí i. ìyẹ́wò wá ti pé ìgbọ́sẹ̀ ìbá fẹ́ báyìí ṣe kúrọ́sára sábàmìnà yóò àjò pátánà láì torí àtúnṣe yẹn yóò wà láyé ìwò jẹ lára dáadáa tó ìwà àbáyé rẹ jẹ. òtún olùkọ́ ti gẹ́gẹ́ bí àdáhùn ẹ̀dí ènìyàn á mọ bára wa sí ìwọ́n fi ọ̀dọ̀ ọ̀dà. ẹni tí ìwà ìwà bá ti ẹ̀rù ẹ̀hẹ́n òun ló sì wá lẹ́sìn ìmọ̀ bóòlù ti fẹ́ mọ́ bá lò. ìṣe kóòdù báwo náà lò wájú aburú bá ti yẹn ní òbí lọ́dọ̀ rẹ yẹn tó lọ lọ àbí kí òun wá mo ti fẹ́ yí padà sí dáadáa tó àwọn méjì yìí àlùmọ̀nà àtọ̀tẹ̀ méjì náà àwọn ẹ̀dá ní ọ̀nà ọ̀gá dáké káwọn ìjọ sì mọ òun yẹn. àwọn ẹran náà àwọn ẹbí àwọn tàbí wọn ní ìjọ sí wọn ṣùgbọ́n lọ́wọ́ bá ní àwọn òun máa bí wọ́n ti wọ́n sí wọn lọ́nà báwa méjèèjì yìí tọ́mọ pè ní àtàkùnláì àwọn ẹ̀dá ńlá méjì dáyà pẹ́sọ̀ òun náà ní àjùmọ̀lá ọmọnìyàn. àwa méjèèjì lọ́wọ́ ọ̀hún kò ẹ́ sàn lọ́jọ́ pé àmì àwọn náà nìyẹn pé kí ló dé tẹ̀lé ìjọ tó gbé mi ọlọ́run tẹ̀lé ìjọ tó gbé mi kú kàn mí. mọ̀lẹ́kà ọlọ́run ló wà lọ́jọ́ ìgbọ́dọ̀ bá nìkan láwọn. nínú àwọn ibi àwọn ẹran ọlọ́ọ̀bọ àlápá àgbò láìpọ̀ ọlọ́run tó ti pàṣẹ gbogbo ìgbà wà nílé yìí gẹ́gẹ́ bí ayé ara àlọ́ yẹn pé ọlọ́run ní òun ò dá ìrìnà àtọ̀bẹ̀lẹ̀ ìrìnà lásán àyàfi àbẹ̀wò náà lọ́sìn fún òun ọlọ́run ọ̀la mi. وأن الله سبحانه وتعالى بين ذلك الحكمة من خلقه أثر ليله ọlọ́mọba wa ń sọ ọgbọ́n kó sàlàyé rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó ń bẹ lábẹ́ ètò ìdá àwọn ìdá méjì láyé yẹn náà àlùjẹ́yìn ọ̀rọ̀ kí àlùjẹ́yìn náà lọ́wọ́ ẹ̀dẹ́yìn náà. wọ́n ní wọ́n yíyá àdáwò ìnáwó ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ìwádìí wọ́n ṣe rí ìfẹ́ ọ̀kan lọ́wọ́ ọ̀kan kò lè dáhùn ẹ̀dá yìí o. wọ́n wà ní ìbáyà ó náà ṣe ìjọ́sìn wàyáàdà dáhà ní àṣù ó ní orí ìlérí oṣù wa wá ní wọ́n ti ṣe òbí wọn rẹ̀ ó ti wà ní ìgbésẹ̀ ó ti wà ní ìgbésẹ̀ onígbé wà má wà lóṣù iná wọlé nígbà ilẹ̀ ní àmàlò owó òṣìṣẹ́ orí ìfẹ̀mẹ̀dá wa o àyàfi kábàlì wọn ló ti fún wọn lọ. ní àwọn akẹ́kọ̀ọ́ sẹ́yìn láti ní ìlúwàmù dàríyà dàríyà ọlọ́run bá ní wọn lò sí o ní omi ìrìkè àmọ́ orí àyùkì ẹ̀mọ́ ọlọ́run ò béèrè àyùkì yìí látọ̀dọ̀ wa òun ò sì léèrè omi pé káwa máa gbọ́ òun ọlọ́run ọlọ́run ní ọ̀dà jẹ́lẹ̀ fún wa sí àyùkì ọlọ́run dájúdájú òun àlá ọ̀gá alágbára lọ́dọ̀ òun ọlọ́run agbára òun ọlọ́run ẹ̀ ń kéde agbára tó pé ní complete power òun ọlọ́run bá a lá òun yìí ṣe ọba sábìsùn ní ọjọ́ ìgbà òun yìí ṣe ọba tí ọmọ ẹ̀sìn yóò kàgbára bá torí tó bá ti ní ẹ̀dá sábìsùn ní ọjọ́ ìgbà olùbá àbí ìṣù kò tún ní kéjì ọlọ́run tó bá ti ní ẹ̀dá táwọn ọmọ ẹ̀sìn yóò bá kàgbára bá kò ní kéjì ní tó bá wù wá ní ìgbọ́n ní ibi kan ó wà nínú láǹdẹ́ bí o ìdí o tàbí o tẹ bàbá lè ká garaba àbí ẹ̀kọ́ ni òun náà sì lè kó agaraba àwa náà ìgbà àdéhùn àtàwa àti igi àìlèkéni àyètọ́ náà ọmọ wo làwọn àlejò àbí ká garaba ìlú ìbílẹ̀ ká lọ gbé dànù ọ̀nà wo ló náà lẹ́gbàá fi ká garaba wa kó wọn bàbá ìdàgbàsí bẹ́ẹ̀ ní ara rẹ̀ kó wọn fi dẹ́rù bà wá wọn ní à. Ah, yóò kó lóore ní ìfẹ́ lára di ilé ní o ilé kan ní o ha yóò ti gbá yóò ta o. àwọn òòtà wọn kága ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́n jọ́sìn mọ́ àbíbẹ̀ kọ́ ni pé a tó bá ti kíní kan ra ògbó pa ọ́ nǹkan ló ti kíní kan a àlọ́ kan pa ọ́ kí wọ́n ti lọ́n wọ̀ wọ́n nù. tó o lẹ́tọ̀ọ́ láti jẹ́ kí láti jọ lọ́wọ́ àwa náà àwọn àtàkàgàrà lọ́wọ́ àwọn àtàkàgàrà lọ́wọ́ kàkàgà ó ti lè rí náà nìyẹn ó wà níbi ní sáré sàlámù kí n dáàbò wọn lókè ìtọ́lọ́ náà nù àyè ẹ̀kọ́ ni àwọn èèyàn kàgàrà lọ́wọ́ ni wọ́n kàgàrà lọ́wọ́ wọ́n kàgàrà lọ́wọ́ ó sá òun ọ̀bẹ tó pa wọn àbí ẹ̀ẹ́dẹ́ ọlọ́ọ̀bà tó ti alágbára jùlọ ó ní ìdájọ́ sábẹ́ ìgbẹ́ náà ó ní ìbọ́bá ń tẹ̀sọ́ rẹ̀ ní orí tí ó wà nínú èèyàn ogun ẹ̀rọ láti lò ní sí fún èyí sọ́lọ́ aláwọ̀ ní ìyẹn nígbà tí wọ́n wà nínú ìyá wọn ìyá níbi ní ìtàrí sọ́lá ta ló ń kàn kúrò nínú àti ìyá gbogbo ẹ̀ lọ́wọ́ àgbàdì àti ìgbà tó lọ́wọ́ kò àti ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní èrè tí wọ́n jẹ́ odidi ẹ̀dẹ́ ìyá wọn ò ní kápá lórí àwọn mọ̀lẹ́kà ànábìrì yíká àlejòlá kò lè kọ̀ǹtú àwọn mọ̀lẹ́kà kò lè kọ̀ǹtú àwọn àdìyànú kódà àwọn ọmọ ẹgbẹ́ ènìyàn tí wọ́n jọ wà láyé wọn ò lè kọ̀ǹtú wọn ìwọ́n ba ló ní bóyá ẹ̀fá àbí ẹ̀hẹ́n ẹnìkan lè mú ọlọ́run ìrìnà àti pé yóò pa ọlọ́run tí wọ́n bá ti tẹ̀ láyé ló kò sí ní wọn ó sọ́nà mọ́ sí ìjọ tẹ̀lé lọ́dún kárí ìdè tẹ̀lé lọ́dún kárí ìdè tẹ̀bá gbà wípé ọlọ́run ló dá yín òun ló lágbára jùlọ kò wá lè kàn tó gbogbo ẹ̀dá tó dá láti òkè sánmà ó wá lè kẹwàá tó gbé táìsì wípé kó wá kó sínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun wá ní oṣù mẹ́sàn-án ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti tẹ̀sẹ̀ wá tó bí òun ó ti níyà àbí òníyà ó ti níyà kí ni wàá máa gbé lórí ìyá rẹ̀ ọlọ́run ti àbọ̀ nínú gbẹ́jú wa ń pè àná olúwa olùgbà àwọn èèyàn máa ń wọ́n ṣe ní ọ̀. ọmọ ẹ̀dí yóò lẹ́tọ̀ọ́ láti jọ lọ. ọlọ́run ọba ọ̀kan ṣoṣo náà ló wà tó dá gbogbo èèyàn tó sì dá gbogbo ẹ̀mọ́ àti gbogbo ẹ̀dá omi kan náà lálẹ́ tó láti máa sùn. nígbà wà ló máa ń lójọ́ fún àlá nìyẹn tó sì wọ́n kò ní òun ló ti wá bẹ̀ àwa fẹ́ àbọ̀ àwọn ọ̀fẹ́ náà ni àtàlá àlá àkùrọ̀ àti kọ́lọ̀ ọ̀gbẹ́ ni wàá ní rẹ̀ lórí ẹ̀sìn wa o ọlọ́run bá ṣe àjà bọ́ o àwọn tí wọ́n mọ ìsìláàmù lọ́nà ọlọ́run ti lọ́wọ́ àwọn ọmọ tó ní ìsìláàmù. wọ́n wá ní asọ̀rọ̀ sí ìmọ̀ta ìmọ̀láṣẹ́ ìdíjọ ní ìṣe ìwádìí wọ́n ní olùsíbi òye tó fi dáàbò lọ́ àdọ̀rẹ̀ ènìyàn sí ibi ìdáná tuntun wọ́n ní wàhùwà onáṣẹ́ àdáwó yàgùnúnà wò pé àgbàdànà àtọ̀mẹ̀lẹ́ ìyà òun ọmọ ọba nìkan lójú náà fún wa. wọ́n bá ti sọ́ọ̀tì fún kàmí òfìmọ̀ ní sọ̀bí ààrẹ sọ̀bí àgbọ̀n fàtìlà àdámọ̀ ẹ̀jẹ̀ ti àdámọ̀ mú òdìbò àdámọ̀ ẹ̀jẹ̀ àdámọ̀ tí ọ̀kan lọ́wọ́ náà lè ká mọ̀ ní wájú wa lọ́wọ́ tí èso lọ́wọ́ lọ́wọ́ ó ti mọ̀ pé ó ti di ẹ̀dá kẹ̀dá èèyàn sí èèyàn omi òdìdì yẹn wájú àbíyànjú náà ni òdìdì àlùjànú jíjànú. wọ́n ní pàtàkì ìgbà wọ́n ti wáyé ọgbọ́n onídọ́ọ̀nù tó wà bẹ́ẹ̀ ní alẹ́ ìmọ̀ àpòlùkọ́ tọ́lọ̀ ọba dá àwọn ẹ̀dá kíyá òun náà ni ìbára tó dá ní ìwòhánu ọ̀sán àárẹ̀ dídọ́ọ̀nù ìfọ́nà ọba ọba tí mo fẹ́ fún ọba tó yà lọ kọlá ọlọ òjì nà ọ̀rí kalẹ̀ ìbára wọn ló dá ìyá máa lọ lè nà fún ìjọsìn wọ́kọ́lá ọkùnrin náà àtìyá yìí lè má sọ̀rọ̀ nínú ilé gbogbo àwọn nǹkan tó wá dá lórí wa káyẹ ọdún ọba káwọn ọba ìwọn tó wá láǹfààní sọ́nà dídá lọ́dọ̀ mú dá sọ́nà ó láwọn àǹfààní ní ìfáwọ̀ rẹ̀ lé nìyàn. ìlọ òjò lórí ilẹ̀ yìí tàbí ìjẹ̀mú ilẹ̀ ọlọ́wọ́ bá dá fún wa kó máa jẹ́ sí ìgbọ́n bí àwọn nǹkan ọ̀gbìn kó máa wù jáde láti tàbí ìgbẹ̀jẹ̀ inú ilẹ̀ náà wá tàbí nígbà tó bóyá ní gòkè ó ń rọ̀ sílẹ̀ ìbáṣe pé òjò rọ̀ òrùn nìkan náà ní bẹ́ẹ̀ kí la fẹ́ máa jẹ kí la fẹ́ máa mú ọmọ ọba ọba aláàánú mi gbogbo àwọn ọ̀sẹ̀ táwọn ọmọ wa ń pè lọ́wọ́ nìyí ọmọ ọba bẹ́ẹ̀ fi hàn mí kí gbogbo àwọn ọmọ mi dá wọn ò ní kápá àdìgbà nìkan wọn ò sì dá ìgbà kan wọn máa ń sọ̀rọ̀ àyè fún wọn lóṣù àkàrọ̀ ọ̀hún á هي تعظيم بها على عبادته سبحانه وتعالى وعن ọlọ́run bá rọ gbogbo àwọn ẹ̀dá lókù máa fún wa àwọn ẹranko àwọn ẹja àwọn ẹyẹ àwọn ẹyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní ẹ̀wọ̀n kẹ̀sí ẹ̀sìnrì lórí ilẹ̀ ẹ̀wọ̀n bá sínrì lórí omi ẹ̀wọ̀n bá sí gbogbo àwọn ọmọdé wọn ti pléènì gbogbo àwọn ọmọdé wọn ti síì gbogbo àwọn ọmọdé wọn ti káà bọ́ọ̀dì inú ilẹ̀ yìí tọ́lọ̀ ọba bẹ́ẹ̀ náà ni wọ́n ti yọ gbogbo ẹ̀ jáde tọ́lọ̀ ọba wa gbogbo àwọn ọmọdé yẹn sórí ilẹ̀ àpèmẹ́tì láti níbi ayé àdúgbò náà làwọn ọmọ padà wọn lò kódà ọ̀nà ayọ̀ ọ̀bẹ àníní ríkì lánàá egun ẹran táwọn bá yẹ bá ti lù pa òun ni wọ́n máa ń ṣáàpù tí wọ́n máa ń fi ní gbé ẹran míì àwọn ìlú ẹran bí àwọn oríṣi àwọn bí ẹran ńláńlá yẹn onímọ̀lú ti ọ̀bẹ onímọ̀lú ti bí àdá tí wọ́n fi ń rowó ẹ wá wọ́n lọ́wọ́ ṣe lè lè ní ìdí ayé wa kó tó wá lé mi sí òde kò sí sọ́ọ̀tì lọ́sẹ̀ síkì lẹ́yìn ìjọ́ nígbà tí ọpọlọ tó ń lé ìmọ̀ àtùpà ní tẹ́lẹ̀ ẹ̀mọ́tọ́tò àtùpà àtùpà lánàá sọ ẹ̀yìn náà ti lẹ́yìn lẹ́yìn yẹn kí náà wọ́n mímà epo ojú èwo àwa lórí kí náà wọ́n dúró yá àpòpá yẹn ẹ̀mọ́ sáńpé rẹ̀ kì í ṣe fúnfin àpòpá aláàmọ̀ ní àgbẹ̀ àwa yìí abala yìí owó funfun kọ́ni wúlù olùwọ́ ọ̀la ti fi etí ẹ̀ láì wọ́n wà sọ èso tó ní ọmọ ọmọ tó yẹ epo pupa onímọ̀ wà fún ẹlẹ́sì ọmọ ìpele fìdílà mẹ́ta lẹ́ta nígbà tí wọ́n ti olóṣèlú ẹja ti alágolo ọmọ ti láńtà láwọn ọlọ́jà ló ń lò ẹ̀ẹ́ gbogbo ayọ̀ lókè yẹn ìgbóyà wọ́n ti fẹ́ lọ́kùn ẹ̀ẹ́ láńtà kẹrùsí làmù nígbò ya wọ́n tún ṣe ìkan náà wà báyìí àmọ́ fún báyìí àná ti olùkọ́ ẹ̀ so gradually gradually spotlight náà tún dé lẹ́yìn spotlight onígbàgbé olóńgbòdì àwọn oníṣẹ́ ìdájọ́ ìdáǹdò lórí níbi sólà spotlight náà tó wà ní òbí ẹ̀wọ̀n bọ́lọ̀ bá wọlé fún wa nímọ̀ ìjìnlẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó ọlọ́run bá fi gbogbo ilé ìgbè ìyẹ̀sà nínú bí a kó ba lè jẹ́ pé yóò máa ràn wá lọ́wọ́ àlà ìbàdàn láti ìhànà wà láàlà láti lè fi jọ́sìn fọlọ́run ó láwọn ará lè fáàmì ìdarí ìnáwó bí o ti ná jẹnẹrétọ̀ bí o ti jẹnẹrétọ̀ bí o ti ń wo sólà náà gba ní àyíká ẹ̀kọ́ ní ẹ̀wò tí o bá tún ní ìbàdàn náà wá lọ́wọ́ láti lè jọ́sìn fọlọ́run lọ́lọ́run bá mi ṣe gbogbo àwọn èèyàn yẹn fún wa kárí jẹ kárí mọ ẹ̀tọ́ bá jẹun tó lórí ìdánwò yóò lè sẹ́yìn yóò lè mọ̀ ìjọ́sìn fọlọ́run oríṣiríṣi àwọn àfáàní tábà bẹ́ẹ̀ jẹun táwọn ní àníyàn pé mo bẹ́ẹ̀ jẹun ní ìbàdàn ní sẹ́yìn tí màá lè jọ sí pọlọ wọ́n sì kò kọ́ ládàá ẹ̀kún ẹ̀ lórí láì ní àbẹ́gbà tẹ̀wọ́ tó bẹ́ẹ̀ jọ. torí pé àníyàn rẹ̀ ni pé èyí ti kó bẹ́ẹ̀ jẹun yìí láti lè ti bàjẹ́ ṣùgbọ́n láti jọ sí wọn ọ̀dọ́ ọ̀la. ọba ní wàá máa ń ní ọba ní kò máa ń ní ẹ̀yìn òun náà ní ìfọ̀rọ̀lùdókòwé bílẹ̀ ìbáradà wọ́n máa dá sí èyí ọlọ́run nìkan èyí tó ń lọ ọba nìkan ni wọ́n máa jọ́sìn wọ́n. àwọn ìgbàgbọ́ ìgbè ìbáradà ní kòkòrò àti kápá ọlọ́nà ní kíni àbùdó ìwà ìlú rẹ̀ pé kí wọ́n bá lè mọ̀ ní lọ́kàn ṣoṣo kí wọ́n bá lè ṣèyí ọlọ́run ní àtò wọ́n ní àyàn òbí ya wọ́n ní òbí tó ṣe nípa òbí sáǹsọ̀ yìí wà ìbáradà àti ìjọsìn ṣe wọ́n wà ìrọ̀rùn ìkànnì ṣe wọ́n wà ìrọ̀rùn tabasọ̀ àtọ̀ òbí tabasọ̀ àtọ̀ ìbáradà ikú pípa òbí ìdúró kó náà ní àtọ̀ ìbáradà ẹni wá sọ fún ìjọ ìwádìí òun ọlọ́ọ̀lọ́ máa àwọn àti kékeré kéwù èyí gbáwèé àtàwọn aláwọ̀ ìgbàlẹ̀ àwọn ọ̀nà táàmù gbàdé òsì tó kù kó adéla ní òun òsì nílò ìgbóhùn gbà kọ́ ọ̀hún sí lọ́lọ́. irú ẹni bẹ́ẹ̀ tàwọn ilé ìlú kọ́ kò sí èmi rẹ̀ ní ara rẹ̀ nìyẹn. ẹ gbogbo àkọlọ́ ló dá gbogbo nǹkan òun náà ní oyè káwọn ìmọ̀ ọjọ́ sí ìpínlẹ̀ ọ̀tọ́ gbogbo àjọ sí òun nígbàgbọ́ ìtumọ̀ ìníyàwó kí ọlọ́run bàbá àti ó sàánú ilé ìgbàgbọ́ سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك